She dànù ẹni àná ni you live in the past àwa ti move a ti move you don tey hmm. a ti move o ọlọ́run ti gbà fún wa ẹ má jẹ jóyè olóṣè àgbàwèrè kan tó máa máa sọ pé òun ò ní forúkọ wa trend ó wà synonymous See, sí sí no. sino sino. nimim synonymim we'll try and say acronym acro, acronym mem <laughs> ẹ̀wọ̀n eléèbó bú eléèbó ọ̀rọ̀ eléèbó àkàntì eléèbó àtìkà yìí wá nínú níjà wà. àṣírí tó kẹ ni bọ̀dẹ́ má jẹ́ kó rẹ̀ yín o ohun tẹ́ ẹ ṣe má jẹ̀mú ẹ̀ ni pé kò ní rẹ̀ yín hmm. ẹ ṣáà sì bu aburú fún wa ká gbọ́ fífipá yìí náà ni. Hmm. pọ̀ gidigidi à ń fi àwọn òwe yẹn túlé àwọn bàbá wa ń tú inú ilé láyé àtúntò bẹ́ẹ̀ ni. ẹ synonymous yẹ. ẹ. wọn and anonyms. Synonymous. Synonym, synonyms and If Ibi pa you know oṣù mẹ́jọ ló fi mí pa. Ma jẹ́ káwọn ọmọ wèrè kan máa máa pàrọwà fún ẹ kán máa ní mọ́mì dún wà ń sáà. Ṣé gbogbo wọn sàárè náà wà nígbà tó o oṣù mẹ́jọ bú mi tẹ́mi ò dáhùn mi ì tiẹ̀ gbọ́ káwọn ọmọ ayé wá bá mi wípé jèdó wọn ń sá à ń ti má wa lára táwọn orúkọ wa lábí ń ó wá tásìkò sí mo níjà bẹ̀rẹ̀ wèrè ẹ wá ń sunkún ẹ ní mọ́mì dó wá ń ta ọlọ́run láàlákà gbogbo yín kò ní kùlù fún yín gbé mu wo gbémi nìṣó gbémi trabayé sinominus. tó dá ọ̀tẹ̀ díẹ̀ láàrin àwọn yorùbá mm-hmm. ó pọ̀ gidigidi à ń fi àwọn òwe yẹn túlé àwọn bàbá wa fi ń tú inú ilé láyé àtijọ́ ni sinominus yẹn. sinominus sinominus. Eh synonymous and acronymous <laughs> ẹ jẹ́ kó mr tisha ló ń mr tisha ló ń mr tisha ló ń drop ẹ o ariwo wá dẹ̀ ń pọ̀ àwọn ọmọ sùkúù à ń fẹ́ gbọ́rọ̀ ṣàpá àwọn ti wọlé ọ̀gá àwọn olùkọ́ olùkọ́ ìsọkúsọ. So Excuse ma, we are hearing you ma. Ó yá ẹ gbóhùn yín sókè o. Tíṣà ẹ jọ̀wọ́ ẹ gbóhùn yín sókè o. Dá o tẹ̀lé láàrin àwọn Yorùbá. Mhm. Ó pọ̀ gidigidi. A fi àwọn òwe yẹn túlé àwọn bàbá wa fi ń tú inú ilé láyé àtijọ́. Báà ni. Hmm. Uh, eh, synonymous, yeah. Synonymous. Synonymous. Eh. Synonyms. Synonymous and means. Synonymous and eh, inomins. Ẹ má lè gbọ́ o, ẹ̀yin nọ́ọ̀sì àtẹ̀yin tíṣà. Hmm. Wọ́n ní wọ́n máa fi ń júwe òwe nì. Hmm. Synonymous means and synonyms. Synonyms and acronyms ń gbá wọn mi sọ nǹkan àwọn mi rà àwọn mi rẹ ẹ tún sọ sísà ó fẹ ó ń tún strong mi ó fi máa tún strong mi kò kò pé mi kọ́ ẹ̀ náà kọ́mọ̀ yá rẹ̀ ó mú sọ mi pé kò ní tún strong mi bí bí ẹni náà rí lábùtẹ̀ fún ọ lẹ́yìn kí wọ́n pẹ́ kí wọ́n ṣe yàn án ṣé lọ́jọ́ yẹn nílùú Ìbàdàn ni àbí ìrẹ̀kẹ̀ wòye ẹ ṣàn ṣàìbá ẹ cybercrime title tẹ́lẹ̀ like owó lọ́sán gangan <laughs> ẹ wá lọ jẹ ìyálóde aṣebiṣeka on Facebook èwo ń gbogbo lẹ́kí olóyè sọ̀rin ìyálóde aṣebiṣeka on Facebook à ń gbọ́ yín à ń gbọ́ yín. pọ̀ hmm. gidigidi à ń fi àwọn òwe yẹn túlé àwọn bàbá wa fi ń tú inú ilé láyé àtijọ́ ni. bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Sign minus yẹn. Bẹ́ẹ̀ni. Sign Sign minus. Ẹ má dẹ́ gbọ́ sign mi minus. Sign minus. Synomines and inomines. Inomines and inomines. Synomines and inomines. Synomines and anominos. And anominos. Ṣé rí àwọn òwe àtijọ́? ó ti tó ó ti tó ó ti tó ó ti tó a ti mú yẹn bá ní synominus sign tí ọmọ àrídára nurse nìtúmọ̀ ẹ̀ synominus synominus hmm, and hydro and <laughs> ǹjẹ́ kò tó jẹ tàwa ẹ̀fẹ́ ń fẹ́yàn kan ṣe yẹ̀yẹ̀ mr atisha. ọ̀pá ní nàìjíríà tó dá òtẹ́. inomens yìí náà nìkan synominous synominous and inomens. ẹ̀jẹ̀ mm. láàrin àwọn yorùbá mm. ó pọ̀ gidigidi mm. à ń fi àwọn òwe yẹn túlé àwọn bàbá wa fi tú inú ilé láyé àtijọ́ ni. ẹ̀ synominous yẹn. Yeah. Hmm. One of them so synonyms, uh, eh, synonyms and hmm. inomens. Synonyms means synonyms and inomen. Synonyms and inomens. Inomens. I know men. Just had to get it like that. Mm-hmm. Synonyms and inomens. Inomens. Synonyms and anomenos. Abẹ́ni. Ṣé rí àwọn òwe àtijọ́? Hey! Ilé ìlú kù. Kí n gbé ẹ lè ní wọ́n fi àyín ṣàbàyè torí gbà tó ń bú mi fódìdí ọdún méjì inú yóò pò pọ̀ ẹ sọ pé mọ́mí stop attacking her o ó ṣe wá dé ẹ̀sán gangan mọ́mí mo bẹ̀ yín ni she wants to use her dead glory ta ni glory ẹ̀ dead ní èmi àti ìyá yín ẹni tó lè lọ fódìdí oṣù mẹ́jọ tí ò bójú wẹ̀yìn tí ò sí ẹ̀ bóyá ìyá yín ké <laughs> ta ló nídìí ògo èèyàn kan ìyá yín á kú bí ò bá rògo píìsì ta ló fẹ́ wá wò orúkọ mo lógo mo ti sọ fún rí láìmọye ìgbà mo ti kọ́ ọ ṣọ̀tẹ̀ pé tó bá bí ẹ̀rẹ́ dárúkọ dákẹ́ orúkọ mi koko. kọ̀ má for thirty days ẹ̀yin náà máa ṣọ̀nà kò ṣe é ríjọ́ tí mo ti ń sọ bẹ́ẹ̀ fún wọn ò ní bí kú èmi mo lè ṣe bẹ́ẹ̀ pé kò exist <laughs> bọ̀ wọn bí ìyá ẹ̀ rí ó ever existing ever important. Mm. Eh, ẹ bá vip làbíkẹ́ lórí tébù yìí hàn bí yín kú ṣáwọn òkú lẹ fẹ́ máa ṣe ṣòfò ta ló fẹ́ kù yín kù ìyá yín ni ẹ má wulẹ̀ bẹ́ẹ̀ hmm? wọ́n ní eh, ẹ má wulẹ̀ bẹ́gi ẹ jẹ́ kígi ó yá lu mi bínú bá bómi mi má sì wọ́ọ̀gì ìyá yín lọ ọ̀rọ̀ rẹ ẹgbẹ́ ìyẹ̀wò bó ṣe má wà nìyẹn. Hmm? synonyms and acronyms. Ah, wo ìwádà aláyé mo ń wáṣẹ́ ní Amẹ́ríkà sí i tó bí bàmọ́ lo àwọn Latin dictionary ẹni tó mọ̀ fún mi láwọn Greek kini. ṣàjẹ́ ń tètè mo ń mò ń lọ pẹ̀lú rẹ̀ kí mọ́ Latin American ni Latino Eh, synonyms waiting òwe yẹn túlé àwọn bàbá wa fi ń tú inú ilé láyé hmm. àtijọ́ ni. Mm-hmm. ẹ synonymous yẹ. synonymous. synonymous eh, synonyms and inomins. inomins. Ṣẹ́ṣẹ́ àti gẹ̀ẹ́sì ẹ̀tún láì díà. Bẹ́ẹ̀ni. Synonyms and inomins. Bẹ́ẹ̀ni ẹ kà. Synonymous and anominous. Ah! Anominous. Synonymous and anonymous ẹ ka ẹ ha sórí ẹ tiẹ̀ rí yẹn. ìjà tó dá ọ̀tẹ̀lẹ̀ hmm. láàrin àwọn Yorùbá. ó kàn jẹ́ pé bíi tẹ́ ti apply ẹ̀ yẹn pé tó bá ń dọ́tẹ̀lẹ̀ láàrin àwọn Yorùbá ó máa ń ní àwọn èèbò tá a máa ń lò dọ́tẹ̀lẹ̀ láàrin àwọn èèbò ní ìkọlùpọ̀ wà applicable hmm. orí reference yìí ń nù hmm. bí wọn bá dọ́tẹ̀lẹ̀ láàrin àwa máa lo àwọn synonyms and acronyms. <laughs> ẹ́ẹ́ò ó lékún jà ọ̀rẹ́. bí wọ́n bá wo bí tẹ́tí ṣe graduation náà ó yẹ kó rí bẹ́ẹ̀. ṣé ti rí mm-hmm. kí ló dé ẹ má yẹ ká fẹ́ pé tí o tí má ti ṣe ni ní èyí ìsọlá máa ń publish àwọn pages kan máa kó wọn pamọ́ sí máa wà ní reservoir tí wọ́n ti gbé fèkì kan pàtó pàtó tí ìdarí sí nìyí èyí tí mo ti wọn publish máa dé publish ẹ̀. kí lè jẹ́ ẹ̀ ẹ́ sábà fèkì sí gbogbo àwọn ẹ̀ sábà news kìnnìkan bí kò mọ ní gbogbo àwọn yẹn o mm-hmm. ẹ̀ try láti jẹ́ orúkọ fádà yín bí tá a bá dé. ó ń sọ fáwọn ẹsà ẹsà blẹ àbí ẹsà kìnnì kan blọ ẹ ẹsà ó ń sọ fáwọn yẹn pé kálukú yẹn jẹ́ orúkọ fádà yín gbogbo nǹkan tẹ́ lọ forúkọ òun gba monetization kò lè work mọ́ o sanominons anacromens bó ṣe wà ń sìn nìyẹn òwe la fi ń pa kó gbogbo yín kẹjọ orúkọ fádà yín òun ló ń sọ yẹn òun la ṣàkúrú yẹn pé gbogbo yín ẹjọ orúkọ fádà yín gbogbo ẹ̀yin ẹsà ẹsà blẹ ẹsà dẹ ọ ní kẹ́ yọ ẹ̀sà yẹn kúrò wèrè ó bá jẹ́ pé bálíkì níyà yín jẹ́ ẹfí balì dẹ̀ tó bá jẹ́ síkírù bàbá yín jẹ́ ẹsọ sìkì dẹ̀ ẹ lo ẹ̀sà ẹ̀sà dẹ̀ blog ó lóun ò fẹ́ ẹ̀sà yẹn rárá ẹ forúkọ àwọn ìyá yín sí i hmm. tó bá jẹ́ ṣákì ẹ fi ṣákì dẹ̀ sí i ẹyẹ lo òun mọ pé because ẹ̀yin lẹ jẹ́ kówó wà lọ́wọ́ òun mọ ń sìn tọyẹ pé wọ́n wá ń rìpọ́tà àwọn péjì ọ̀ríjìnà tó jẹ̀jẹ̀ tí yín náà fẹ́ gbé lọ ó ń kó ewé fún gbogbo ẹ̀yin bọ́rọ̀bọ́rọ̀ ní synonymous sit and acro many legal state ǹdọ yóò yẹ yín lineage of àwọn ìyàkìjà ẹ̀rọ àwọn àbá ìjọ táyé tó gbà wà látújáde àwọn ò ní bá wọn sáré kù torí monetization ẹ wọ wọn nípa àbíkẹ́ tó tún jáde láàrún. Hmm. Ati bi four five days nse mo busy gidi torí ẹlẹ ṣe lè rí mi bẹ́ẹ̀ jẹ́ ká gbọ́ bí sinomen and acromen ṣe fẹ́ ká lo kínní ó ti sọ pé ẹjọ́ orúkọ fádà yín ẹ fi orúkọ òun sí blog kọ́sìkínní kó bá òun bó tẹ̀ jẹ́ pé tọrọ bára blog ni ó ti ń lo scope kóun ó dá padà ẹ rí ẹ ní struggle ẹ ní dààmú àṣìṣítù lórí ọ̀rọ̀ Facebook ẹ náwó sí grandma méjì tó wà responsible tó ní very good background with you know, sound pedigree tẹ̀rí tó ń struggle lórí pé òun fẹ́ keep Facebook profile ẹ sọ fún mi èjì yẹn mélòó talẹ tí òrì tó ń struggle tó ń ṣe ẹ̀sìn báyìí pé monetization yóò gbọ́dọ̀ kú o ìyá dé ìyá dé mm. ẹ jẹ́ àtúgbọ̀ à ń gbọ́ yín abẹ́ àyẹ̀sọ̀ fún. tí má ti ṣe tán ní mm. èyí ìsọ̀la màá hàn publish pages kan màá kó wọn pamọ́ sí màá wà ní reservoir wọn ti gbé kìkan pàtó màá kọ́ sùn sáré sí ní èyí tí wọ́n ti hàn mm-hmm. mm. publish màá dẹ̀ publish. struggle láti sí i. tó ní gbogbo àwọn Esabod news kìíní kẹ̀mí kọ́ mọ́ ní gbogbo àwọn yẹn o ẹ try láti gbé orúkọ fada yín bí táwọn àdé. bẹ́ẹ̀ni. tí Facebook tó bá ti hàn publish yín wà lánìí tẹgbọ́. mo sọ fún yín mo ti ń ni mo ti ń gba omi two months to Facebook ti rán mi létí hmm. Esabod pages ti pọ̀ jù. tẹgbọ́. do I make myself clear? ẹ eh, ó rọjúmọ́ screen ó ní ṣe ti gbọ́ do I make myself clear ẹ̀yin wèrè tẹ́ mo kọ́ yín jọ sí pé kẹ́ wá ṣe blọ́ọ̀gì mi ìran yín pé kẹ́ máa lórúkọ mi synonymously and anonymously ẹ lọ yọ kúrò ní do I make myself clear pé Facebook write òun pé péèjì òun ti pọ̀ jù bàbá ńlá ẹ̀rọ burúkú burúkú wọn ò lè lo péèjì ẹ̀ gangan kọ́ lò lórúkọ ẹ̀ bóyá ẹ̀sà blẹ̀ ìkàntẹ́lẹ̀ ẹ̀sà blẹ̀ inú ń bí because owó yín ti ń jẹwó ó ṣe máa bá ti yín jẹ tó máa lé yín dànù ẹbẹ <laughs> ń ṣeré lábẹ́ òun ẹbẹ máa lọ iná ò dùn sí i ìyá ló fún àwọn courtroom bí yẹn bá gbérí jù bẹ́ẹ̀ lọ aṣọ di ọ̀tá ẹ̀ ìyá alájẹ pupa kan báyìí tó kọ́kọ́ lọ tí yẹn ṣe wedding party ta fi lọọ bá lọ ju ẹyin wúmà yẹn tó fún àyìn pupa yẹn ìjọ tí yẹn ti gbérí tó ti delérò púpọ̀ ó ti di ọ̀tá ẹ̀ bó ṣe wà ó rọ́jú mu mọ́ra ní sónú ẹ̀kú <laughs> jealousy ni number one <laughs> trait àti lára tá a mọ̀ mórúkọ ẹyọ kan yẹn bá ti gbórúkọ yẹn báyìí pé tọ̀ ṣàbọ̀ tòkòdé tòkòdé yìí àkànpọ́nlé náà ni kíyàn mọ̀ pé yàn ń tókun okun wèrè wo ló ti bọ̀ kò síbi tí ò sókun òkun wà lẹ́kọ̀ọ́ arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni Ghana sí Naija òkun ni kó tónú òkun wà bẹ́ẹ̀ tó so papọ̀ bẹ́ẹ̀ ni èèyàn bá máa lóhun tó kó kinní kan tí kinní kan bọ̀ ẹ máa wo bàbá náà pọ̀ mọ́tò kún bọ̀ wèrè níwọ̀n o àwọn tó kún bọ̀ <laughs> ó ti yé yín ọ̀sàsọ́sà náà òkun làwọn yẹn náà fi ń pera wọn kì í ṣe pé wọ́n bí sílé èbò kì í ṣe pé ọmọ tó bí sílé èbò nìkan lè yẹ ẹ̀rọ náà ń pè yẹn tó kún <laughs> àwọn wèrè béèyàn bá ṣe kúré kúrò ní ẹ̀yẹ ká kúrò lọ́sùn state bó o bá wá sẹ́kọ̀ọ́ mọ́ bá ṣèṣì bí ẹ síbẹ̀ wá láì tó kún bọ̀ lọ́mọdé láàrin nàìjíríà sí nàìjíríà hmm. torí wọ́n ti gbé ẹ lọ síbi tí omi omi èkó ló lọ́sà bàbá wọn ló ní kíni ló lòkùn hmm. wọn ó ti gbé ẹ lọ́bẹ̀ bàbá máa fi gbé ẹ padà sọ́sùn straight ibi kò máa jẹ́ tòkùnbọ̀ níyìn omi ń pè foreign tòkùnbọ̀ ní ẹ o international <laughs> confusion burúkú. <laughs> àwọn ẹlòmí àgbọ̀tọ̀kọ wa níyà yẹn ìgbórúkọ á nílò òyìnbó lọ bí síbo lórí yóò pè péyàn sọdọ omi kékeré láti Kwara sí Ogun State tó kún bọ lọmọ jẹ Ọlọ́run okun lòkun jẹ bó jẹ kékeré bíi báfù okun ni. <laughs>